nínú igbó kan táwọn ẹranko ń gbé ní orílẹ̀-èdè Zambia ó ní pẹ̀tẹ́lẹ̀ tó fẹ̀ púpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ kìlómítà wọ́n ń pe pẹ̀tẹ́lẹ̀ yìí ní Luangwa Valley eyín pẹ̀tẹ́lẹ̀ Luangwa ilẹ̀ yìí tẹ́ pẹrẹsẹ púpọ̀ o ó wá ní ojú kan níbẹ̀ tí odò Luangwa ń ṣàn gbà kọjá lọ sínú odò Zambezi ọ̀nà tí odò yìí ń gbà kọjá máa ń gbẹ nínú ẹ̀rùn kòtò nìkan lẹ́ẹ̀mọ́ rí níbi tí omi yìí ti ń gbé ń ṣàn kọjá nígbà ẹ̀rùn àwọn ẹranko bíi ẹkùn àti ajá agbó pẹ̀lú ìkookò sì máa ń gọ sínú àwọn kòtò yìí láti ṣọdẹ ẹran ó wá ní abo ẹkùn kan tí wọ́n pe ókọ rẹ̀ ní òlímbà ẹkùn yìí ti máa ń pẹran ń bẹ̀ dáadáa o tó bá ti yọ kẹ́lẹ́kẹ́lẹ́ bá síbì kan nínú àwọn kòtò yìí báwọn ẹranko bíi àgbọ̀nrín ọ̀bọ nǹkan nǹkan bá súnmọ́ etí kòtò yìí láti jẹ koríko níṣe ni yóò lé wọn tí ó sì pa ọ̀kan nínú wọn ní gbogbo àwọn tó kàn ó bá sá lọ wọ́n kúkú ti mọ̀ pé kò séyìí tó tó gbójú wẹkùn nínú àwọn ilẹ̀kùn ó bá fi wọ́n ṣàlejò ẹ̀kẹ́ ní kọ̀ọ̀kan ṣùgbọ́n lọ́jọ́ kan tí abo ẹkùn tórúkọ rẹ̀ ń jẹ́ Òlíńbà yìí tún wá kòtò yìí láti wá pẹran ń làwọn ọ̀lẹ́ bá parapọ̀ pé èyí tálágbára fọwọ́ lágbà wọn lójú ti tó àwọn ọ̀bọ yìí ló bẹ̀rẹ̀ sí ní pe ara wọn jọ o wípé má foko mi ṣàlà ọjọ́ kan lèèyàn ń kọ́ ọ́ nígbà tí wọ́n ṣara wọn jọ tán ni wọ́n bá parapọ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ ẹkùn yìí látọ̀ọ́kán ẹkùn ọ̀hún kọ́kọ́ rò pé eré ni wọ́n ń bá òun ṣe ni gbogbo wọn bá pè bò ni wọ́n bá ń lé e wọ́n pé àwọn ò fẹ́ mọ́ ládùúgbò àwọn o àfi bí ìgbà tí wọ́n bá ń sin èèyàn wọ gbòòrò láyé àtijọ́ bẹ́kùn yìí bá ṣí eyín sí wọn tó ṣe bí ẹni wípé òun ó gé wọn jẹ wọn ó sá sẹ́yìn díẹ̀ ṣùgbọ́n wọn ò tún tẹ̀lé e wípé àfi kó lọ fún àwọn dandan dandan ni tèmi ni tiyín ní tòótọ́ bí àgbáríjọ àwọn ọ̀lẹ́ ṣe lé alágbára lọ nìyí o wọ́n lé ẹkùn yìí lọ tèfètèfè lọ́jọ́ náà lọ́hùn-ún àṣé tí alágbára kan bá yan mẹ̀kúnnù jẹ ìbáà ṣe agbára owó ló ní ìbáà ṣe agbára ipò ìbáà ṣe agbára òṣèlú lọ́jọ́ tí àwọn mẹ̀kúnnù bá pàmọ̀pọ̀ òun ni wọ́n gbára wọn lọ́wọ́ apanilẹ́kúnjayé nínú ìdìbò ilẹ̀ wa nàìjíríà tí wàá ń bọ̀ lọ́nà yìí ẹni tọ́kàn yín bá fẹ́ ẹnikẹ́ ìdìbò fún un kí gbogbo wa ó parakọ̀ bí àwọn ọ̀bọ yìí bí wọ́n ti parakọ̀ lọ́jọ́ náà tí wọ́n sì lé ẹkùn tí ń pa wọ́n jẹ lọ kí kálukó lọ gba káàdì ìdìbò rẹ̀ ẹni tẹ́ ẹ bá rí pé yóò ṣe dáadáa ó ní kẹ́ ẹ tẹ̀ka yín fún un ẹ má wo towó ẹ sì má gbàrẹ́ sí i kẹ́ ẹ wá ta ìbò yín fẹ́nikẹ́ni o ẹ má sì ṣe jàgídíjàgan ẹ má ṣe jàǹdùkú ẹ má fẹ̀mí ara yín ṣètùtù fẹ́nìkan nítorí pé wọ́n fẹ́ dépò Àròjinlẹ̀ ló kọ̀ mí àyàn gidigbó tí ń kó gìbò lọ́gbọ́n kí gbogbo olóye àti ọ̀mọ̀ràn ó lè jó ẹ̀kú kalẹ̀.